الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا وبلغ رسوله الكريم بسم الله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه وسلم أكي àwọn قوة wa موة كابو wa káàbọ̀ sí orí ètò manero sebil níbi tí a ti máa gbọ́ àwọn ọ̀daràn lọ́kàn kan nípa àwọn bẹ́ẹ̀ tí ó ní ojú síwájú ká tó fi nọ́mbà síta àwọn ìbéèrè tó wá ń bì ìbéèrè alákọ̀ọ́kọ́ láti ọ̀dọ́ oníbèrè ó nígbà tí èèyàn bá dáko inú oko tó wá dà yìí ó rí èrè tó pọ̀ ńbẹ̀ bí àgbàdo àbí ọkà bàbà kọ̀mọ̀ yìí pọ̀ yẹ kó ń yọ zàká títí ṣe pé ó fi ta gbèrè oko yìí tán títí tó wá ti mọ̀ yìí pọ̀ kó ń yọ zàká èrè oko tó òun ti tà ṣé yóò lọ rà míì ni àbí yóò sọ di ọdún tí ń bọ̀ àbí yóò yọ owó ní zàká. ẹlẹ́ẹ̀kejì wọ́n béèrè pé ẹni tí ó fẹ́ ṣe hajj àmọ́ wà nílé opó ti fẹ́ wájì kó tó di pé ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ báwo ni ó sì ṣe pẹ̀lú hajj tí ó fẹ́ lọ. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh ọlọ́run ọba ẹlẹ́dàá wa. ó ṣe zakatu yíyọ lọ́ràn yẹn lórí àwọn àgbẹ̀ pàápàá jùlọ àgbẹ̀ tó ṣe pé ó gbìn kó oúnjẹ wóró ní ìgbà tí èrè oko rẹ̀ tó bá tó ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn-ún méjì múdù ọlọ́run ọba ẹlẹ́dàá wá sí lọ́ràn yẹn lórí rẹ̀ kó yọ zaka ìdá kan nínú mẹ́wàá nínú ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn-ún wàá yọ zakatu ọgọ́fà ọgọ́fà ńlọ́ọ̀yọ́ nínú ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn-ún méjì a sì mọ̀ pé oúnjẹ wóró ó ní í ṣe pẹ̀lú bí àgbàdo erè ìrẹsì alikama ọkà bàbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láwọn nǹkan tó ṣeé fi múdù tó ṣeé fi wọ̀n. èèyàn ti wá dáko ọlọ́run ọba ẹlẹ́dàá wa ní kí oko rẹ̀ kó má ń fààní jáde òun ọ̀wá mọ̀ pọ́lọ́run ọba ṣe zakatu yíyọ ọlọ́run àyàn lórí òun ó fi wá kéèrè okòwò lọ tà á èèyàn ọ̀rẹ́ yìí lọ́pọ̀pọ̀ wá mọ̀ eléyìí ọ̀mọ̀ tó láwàáwì kò tó láwìjàre dandan a yọ zakatu yẹn ọlọ́ni wa ẹ̀ tó haqqahu yawma hasade ọjọ́ tẹ́ ẹ bá kéèrè oko náà ní kẹ́ ẹ yọ ìwọ ọ̀tọ̀ ba ní zakati fáwọn ẹni tọ́lọ́wọ́n ba ní kẹ́ ẹ yọ fún. kò ì tí ì jò yóò wọ ẹni tó ń rí lórí oko tó ń ti ta ọ báwo ló pọ̀ tó tọ́lọ́wọ́n bá ní kó pọ̀ tó ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn-ún méjì múdùn àjẹpé yọ yọ ìdá kan nínú mẹ́wàá rẹ̀ ní zakat ó ti ẹ̀ pọ̀ jù bẹ́ẹ̀ lọ ìdá kan nínú mẹ́wàá náà ọ̀nà tó bá kéré sí i kò ní yọ zakati kankan nínú rẹ̀ eléyìí jẹ́ ní tó yẹ kí àwọn àgbẹ̀ tí wọ́n jẹ́ mùsùlùmí kan mójútó wọ́n sì fìbẹ̀rù ọlọ́run ọba sí i ẹ wá dúró ní tọ́lọ́run ọba ṣe fẹ́ rú ẹ wọ̀wọ́ ní tọ́lọ́run ọba ní kọ́ yọ ń bẹ̀ èèyàn ò ní yé wá sáhùn níbi àti yọ ní tọ́lọ́run ọba ní kọ́ yọ títí tí ìparun fi máa dé bá gbogbo dúkìá àtèrè àtòjú owó téèyàn wà ní rí kankan bẹ́ẹ̀ mà kọ́lọ́run ọmọ sì ti wà ẹni tó ti sanwó hajj tó wá ṣe pé wọ́n ń retí kọ́jọ́ kò káwọn ò gbéra láti lọ́ọ́ ṣiṣẹ́ hajj ó sì wáá jẹ́ obìnrin ìṣẹ̀lẹ̀ pọ́kọ rẹ̀ kú bá ṣẹlẹ̀ tí hajj ni ó lọ ni àbí yóò jókòó láti sopó lẹ́yìn tí kú tọkọ rẹ̀ kò ní lọ sí hajj yóò tọrọ lọ́dọ̀ àwọn alámòjútó ṣe hajj tó sanwó fún wọ́n bọ̀ ń lọ́tún ńlá di ọdún mi nítorí pé igi ti wó lugi báyìí dandan sì ní ká kọ́kọ́ yanjú tòkè rẹ̀ ọlọ́ni walladhina yutawaffawna minkum wa yadharuna azwaja yatarabbasna bi anfusihinna arba'ata ashhurin wa ashra àwọn ẹni tó bá kú nínú yín tí wọ́n fi ìyàwó sílẹ̀ sáyé àwọn obìnrin yẹn ó jókòó láti sopó lẹ́yìn ikú ọkọ wọn oṣù mẹ́rin àti ijọ́ mẹ́wàá gbáko obìnrin yìí ò gbọ́dọ̀ lọ sí hajj ma o kódà kó ṣe pé wọ́n tiẹ̀ ti gbéra wọ́n ń lọ sí pápákọ̀ òfurufú kápẹ́ ìkẹjà ni wọ́n ń lọ láti lọ wọ bàálù kápẹ́ pápákọ̀ ti ìlọrin ni wọ́n ń lọ láti lọ wọ bàálù wọ́n ti wá dé ìkẹjà wọ́n ti dé ìlọrin bíi tí wọ́n ti wọ bàálù kódà wọ́n ti pè wọ́n wọlé bàálù ọ̀kàn tí ìgbéra ni lọ́lọ́mùbá ni kọ́ gbọ́ pọ́kọ́ sọ láìsí ọ̀ràn àyàn lọ́jọ́ lórí irú obìnrin bẹ́ẹ̀ kó padà sílé láti lọ́ọ́ jókòó póun ó sòpò pọ́kọ̀ òun kú oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá eléyìí tó túmọ̀ sí pé yóò sọ hajj rẹ̀ dẹ̀mí eléyìí ni òfin ọlọ́run ọba ẹlẹ́dàá. ǹjẹ́ ọkùnrin lọ ọkọ ẹ̀ látọ̀dọ̀ oníbèrè wọ́n ní tùràrí tá a máa fi sára wọ́n fi ṣe ẹ̀bùn fáwọn ọwọ́ ajé tó ní bíi alcohol ó ní nínú ṣé lílò rẹ̀ tó jẹ́ haram tó jẹ́ haram ká lò ní àbí tí a bá lò tàbí sọ́lá ǹjẹ́ yẹn ní sọ́lá ti bí. haram ni gbogbo nǹkan tó bá ti jẹ́ kó ní alukóhólù nínú ní jíjẹ àbí mímu ṣùgbọ́n tó bá ní í ṣe pẹ̀lú pé ẹ̀ní jẹ́ ẹ̀ní mú yọkàn kan ara yín kan aṣọ yín ni eléyìí kò kú kẹ́ ẹ má fi ṣe sọ́lá gẹ́gẹ́ bí eléyìí tó ní agbára jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ bó tilẹ̀ jẹ́ pé ètò dáa jù náà nìkan wá lọ́fíńdà eléyìí tó ṣe pé kò ní alukóhólù nù kọjọ́ pọ̀ ńlá máa lò. náà jazakumullahu khairan ìbílẹ̀ mi tó tún wà níbí wọ́n ní òkú ti kú àwọn yẹn wá ń sunkún wọn gbára ta lẹ́yìn òkú tí wọ́n ń sọ̀rọ̀ tí ò da jáde lẹ́nu látara pé nkú yìí dùn wọn ǹjẹ́ òkú máa nípìn níbi ọ̀rẹ́ tí wọ́n dà yìí. bẹ́ẹ̀ ni kò sókù tí ó kó tí bó tilẹ̀ jẹ́ pé gbogbo àná pátá náà lákò ọlọ́run ẹlẹ́dàá ni kúlù kullu nafsin dha'iqatul maut wa innama tuwaffawna ujurakum yawmal qiyamah faman zahziha àní nari wa udkhila jẹ́nà jannata faqad faz wama al-hayatu ad-dunya illa mata'ul ghurur gbogbo àmì pátá korongodo náà ni ọ̀tọ̀ kú o eléyìí tó túmọ̀ sí pé téèyàn bá kú tí ń bá ń dùn wá ká sọ ìbànújẹ́ fi hàn kí ìbànújẹ́ wa kọ́ má dà lórí ipá ń sunkún à ń hu tòrófin ọlọ́run dá lórí pé òkú tí wọ́n bá ń sunkún tí wọ́n ń hu lórí ikú rẹ̀ yóò máa tara ẹkún àti híhu wọn bẹ́ẹ̀ni tó ṣe wípé yóò máa jìyà anabi sallallahu alayhi wa sallam ó ní innal mayyita. ليعذب ببكاء أهله عليه lágbájá ẹni tó ti kú wọ́n máa fìyà jẹ lórí ikú tí lórí ẹkún tí àwọn èèyàn rẹ̀ bá ń sunlé lórí bẹ́ẹ̀ sì ni ọmọ ànábì sallallahu alaihi wasallam ti kú rí tó ṣe pé ń somijé lójú ẹnìkan náà àwọn sàhábà wa ni àà wà ànábì náà ànábì ní ìkẹ́ni yaj'aluha الله في قلب من يشاء من 'ibadihi tọ́lọ̀ máa ń fi sí ọkàn ẹni tó bá fẹ́ nínú àwọn ẹrú rẹ̀ ǹjẹ́ tẹ́lẹ̀ yìí bá yé wa ká sorí kọ́kọ́ tá a lè pẹ̀lú ẹ̀dùn omijé ọmọ jáde lójú wa nítorí pé èèyàn bá kú fún wa eléyìí ò kó bókù eléyìí tó kó bókù òun náà ni ká máa sunkún lásùn bẹ́ẹ̀ náà ni anabi sallallahu alayhi wa sallam ní kò sí nínú wa o man shaqqa al-juyuba wa latama al-khududa wa da'a bi da'wa al-jahiliyya ẹni tó ti torí pókùkù fún un ti ń fa sọ́yà mọ́ra rẹ̀ lára àbó ti torí pókùkù fún tó wá ń síra rẹ̀ lábàrà àbí tí ń fẹnu wíwèkúwè tí ń sọ̀sọ̀kúsọ kò lè jọ́kàn nínú wa. ẹ jẹ́ ká sọ ìbànújẹ́ fi hàn níbi tí nǹkan ìbànújẹ́ bá ti ṣẹlẹ̀ ká má bàa tara kó dùn wá ó bà wá lọ́kàn jẹ́ ká tún fa àkóbá fẹ́ni tó yẹ ká ṣàánú. orí ẹ̀rọ tẹ́ máa pa olùmọ̀ wá sí òun ní zero nine one three four five four six three four six lẹ́ẹ̀kan zero nine one three four five four six three four six fún àwọn ìbéèrè yín ìbéèrè tó tún wá ń bí wo ni wọ́n ń béèrè pé ẹni tí wọ́n sálámù sí tó jẹ́ kèfèrí ó sálámù sí mùsùlùmí wọ́n ní báwo láti dáhùn tó bá jẹ́ pé àlàkọ́ sálámù sẹ́yìn tí ò kí ń ṣe mùsùlùmí láì jẹ́ pé a mọ̀ báwo ni a sì ṣe. lábẹ́ òfin ọlọ́run mùsùlùmí ò kọ́kọ́ sálámà pé asalaamualeykum sẹ́ni tí ì ṣe mùsùlùmí kò tí ò gbọ́dọ̀ sálámà sí rárá ṣùgbọ́n tó bá pọ̀ ń lọ sálámà sí wa á dá lóhùn pé wa alaykum tó bá pọ̀ ń lọ kọ́ sálámà sí wa á dá lóhùn pé wa alaykum lọ́ba tán. ìbéèrè mi wọ́n nígbà tí èèyàn bá ń ṣe wọ́n ní ìgbà tí èèyàn bá jókòó ní mọ́ṣáláṣí títí ìgbà tí èèyàn bá jókòó ní mọ́ṣáláṣí títí tí ó ń fi yọ nọ́mbà tí a máa pèsè wọ́n ní zero nine one three four five four six three four six zero nine one three four five four six three four six náà ìgbà tí wọn bá jókòó mọ́ṣáláṣí tí tí òun fi yọ wọn nígbà mi ṣé òyì tí ó wà ní orí ẹ̀rọ ìléwọ́ tá a máa ń wò yí pé àsìkò ti tó tí òun ti yọ tó wà ń bẹ ìgbà níbẹ̀ tó òun yẹn kò ní tí ì yọ jáde ǹjẹ́ òun náà ni a lò àbí èyí tí òun ti yọ. hello hello wa aleykum salaam orúkọ yàtúbí tẹ́ ẹ ti ń pè. ìyá pẹ̀lú ìkìlá kí ni ìbéèrè yín ètò wọn fẹ́ ni pé tí ẹni tí ọkọ rẹ̀ kú tí wọ́n sọ tó bá ti wà ní mẹ́kà nǹkan. alhamdulillah tó bá ti wà ní mẹ́kà tí ò lè padà wá sílé mọ́ yóò máa bá ṣe hajj rẹ̀ lọ tó bá ti wá parí tàì parí ó padà wá sílé láti wá jókòó pò yẹn. hello hello wa aleykum salaam wa rahmatulah orúkọ àti peter ti ń pè. ẹ̀rọ abdulhamid ló ń sọ̀rọ̀ láti ṣáájú. Ah, kí ni ìbéèrè yín ìbéèrè mi ni pé kárí ìyàwó tí ó ń fi oorun ju ọkọ tí ò gba ọkọ láyè láti láti jẹ kó dé ọ̀dọ̀ irú ìgbésẹ̀ ò ní ọkọ lè gbé lórí ìṣesí àbọkọ lè wú kó bá a bá dàn yàrá ẹ fún òní dọdọ rẹ kọjọ máa jẹ ọgbà gbé sílé ní rírọrùn pọ kò ní máa dọdọ rẹ lórí ìpínlẹ̀. alhamdulilayi òfin ọlọ́run dá lórí pé tí ìyàwó bá ran rí mọ́kọ lọ́wọ́ tí ó gbà láti súnmọ́ òun ẹ àwọn ìgbésẹ̀ tí ń bọ̀ wọ̀nyí ọlọ́ni fàáyìrò hàn ẹsẹ̀ ìkìlọ̀ fún wa. tẹ́ bá kìlọ̀ fóbìnrin pẹ̀lú ògùn ọlọ́run tó pọ̀ jù nínú wọn yóò gbọ́ yóò sì máa ṣe ń tọ́ yẹ àti ń tọ́tọ́. tẹ́ bá wá kìlọ̀ fún tí ó bá gbọ́ tí ó gbà ọlọ́ni wa ìjòrò hàn nàfẹ́lì máa bá wà jà. ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ní kẹta kété sí wọn ká ẹ̀kọ́yìn sí wọn ní ibùsùn ẹ̀kọ́yìn sí wọn ní ibùsùn ẹ̀tíjọ́ ẹtí tó máa ń sun orí ìbùsùn kan náà bí kí wọ́n sun lẹ́lẹ̀ kó wọ́n sun orí ìbùsùn. ọlọ́run tí ò bá tún gbọ́ wàdúrà ìbò hàn ọlọ́run ni ẹ̀ nà wọ́n. ṣùgbọ́n lólu yẹn wọ́n ń pè ní darbatun ghayru mubarrih lólu eléyìí tó ṣe wípé kò pani lára kò ṣeni léṣe kò tí ò sapá sí ni lẹ́wù á ń bọ̀sibọ̀sì yóò fi sí ni lára. wọ́n ní àwọn wọ́n wá fi na àwọn obìnrin wọn níbi ẹsẹ̀ pé máa gbọ́rọ̀ ẹ̀mọ̀pẹ́ ni tá a ṣe bẹ́ẹ̀ sí tàbá ṣe bẹ́ẹ̀ ta kó aṣọ wa létí tá a fi nà lẹ́sẹ̀ nítorí dájú ni pé yóò rí pòǹtẹ́ nítòsí tó fi wá tẹ̀wọ̀n òun náà ní fẹ́ ṣerú ẹ̀ mọ́ tàbá wá gba gbogbo ìyànjú kínní kejì kẹta yìí tí ọba wúlò màlá lẹ́wàá gbé àwọn èèyàn dìde ẹnìkan láti inú mọ̀lẹ́bí tiyín ẹnìkan láti inú mọ̀lẹ́bí ti ìyàwó tó bá sọ tó bá rí sọ alihamudulilayi tó bá sì sọ lọ síbi pé kí wọ́n túká kọkọ kọlẹ̀ kò sí nǹkan tó burú ń bẹ̀ eléyìí làwọn ìgbésẹ̀ tẹ́ máa gbé náà. zero nine one three four five four six three four six orí ẹ̀lẹ́ máa pèsè fún àwọn ìbéèrè yín. wa aleykum salaam wa rahmatulah orúkọ yín àti bíta ti ń pè o. orúkọ mi orúkọ mi àti báàgì tó jẹ́ mọ̀gbọ́n ṣe. kí ni ìbéèrè yín ìbéèrè mi ni pé nípa ọ̀rọ̀ alcohol tẹ sọ. alcohol. seven litre fún. naam naam naam. lẹ́fẹ̀ẹ́ bèrè ń bẹ̀ yára. ẹ̀sẹ̀ tí fẹ́ bèrè ni wípé níbi alcohol yẹn sẹ́nà kó má wà níbi òkú ká máa ń lò báwo la ṣe fẹ́ ṣe. alhamdulilayi tó bá ti wà níbi oògùn tá a máa ń lò tó sì jẹ́ pé bí wọ́n ṣe kọ́ síbẹ̀ ó yé wa dáadáa pé alcohol ni kò tọ́ pé ká lo oògùn yẹn nítorí pé ànábì Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́lọ́wọ́n ọba kò fi ìwòsàn àlùmọ́ mi sára nǹkan tó ṣe léèwọ̀ fún wa tóògùn kan bá jẹ́ pé níbi alukọ́hólì nínú tẹ́ ẹ bá tún ṣe béèrè tẹ́ ṣe wádìí ẹ rí mi tí ò ní nínú èyí tí ò ní nínú yẹn ni kẹ́yìn ó gẹ́gẹ́ bí mùsùlùmí tí ò fẹ́ lùgbọ́ nítorí ipá rẹ̀ bá ń ṣe náà. náà hello. salaamu aleykum. wa orúkọ yín bí ká ti ń pè. Uh, àlùfáà ìwálé latif. kí ni ìbéèrè yín. tí èèyàn bá jẹ́ pé wà ní orí àìsàn tó jẹ́ pé ibi tó àìsàn tó yẹn wà yẹn kò kọjú sí àkọsọ yóò orí ọ̀fẹ́ àti kọjú sí harvard láti jẹ́ báwo ló ṣe fẹ́ máa ṣe níbi ìkọjú sí ìtòsẹ̀ máa bá ìfẹ́ lọ́nà. alhamdulilayi ọlọ́run bẹ́lẹ̀ dá wa kó má fi àárẹ̀ sí wa ẹni tá a rẹ̀ ń ṣe lábẹ́ òfin ọlọ́run lópin ìgbà tí làákà rẹ̀ bá sì ń bẹ tí ń ṣiṣẹ́ tí èsì pọpọlọ rẹ̀ dàrú ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ̀ kó máa sin náà kó máa ṣe sọ̀lá kò wá sí bá ti fẹ́ ṣe sọ̀lá tó bá jẹ́ ọ̀ràn yẹn tí èsì ìṣepá ń jagun àfi ká kọjú sí alqibla ìhà kàába irú aláàárẹ̀ tí ó ń bẹ ní dùbúlẹ̀ tá a sì rí pé bó ṣe wà kò sí ní àdójúkọ kàába yóò sì máa ṣe sọ̀lá àwọn tá a bá wà nítòsí rẹ̀ láràn lọ́wọ́ láti máa dojú rẹ̀ kọ Kaaba ó ṣe ṣe kọ́tẹ́ pé lè tọ́jú aláàárẹ̀ ilé ìwòsàn hospital lọ́wọ́ á bẹ̀ wọ́n kán dákun bá a ṣe lè gbé bẹ́ẹ̀dì tiẹ̀ tí ó fi fún láǹfààní àti máa dojú kọ Kaaba nígbà tí ó bá ti sọ̀lẹ́ kì í ṣe dandan tí ó bá ti ní lè dìde dúró wípé kó dìde dúró ṣe sọ láti ń túláàsì ó lè ṣe ní ìjókòó tí ọba bá ní lè ṣe ní ìjókòó kó ṣe ní ìdùbúlẹ̀ lẹ́ni tó fẹ̀gbẹ́ ọ̀tún lélẹ̀ tí ò bá rọrùn ẹ̀gbẹ́ òsì tí ò bá rọrùn kọ́tàkàkà tí gbogbo ẹ̀ bá wá tiẹ̀ wá lé ó lè máa fọ́ máa kárẹ̀ kó máa fi ṣàpèjúwe pọ́ùn dúró àpèjúwe pọ́ùn ti tẹ̀ ń ti rùkú àpèjúwe pọ́ùn ti ti nàró padà àpèjúwe pọ́ùn tó ti forí kalẹ̀ gbogbo eléyìí bá ṣe ní nǹkan tó ṣe gbà wọlé láti ṣe sọ̀láàtì gẹ́gẹ́ bí ó ti ṣe ní ká máa ṣe ńgbà tá a gbádùn. ìbéèrè tí bàbá yìí ṣe pàtàkì púpọ̀ ẹ rí i pé àwọn èèyàn wà tó ń ṣàárẹ̀ nísìn tó ṣe pé èyí tẹ̀ ń tọ́jú aláàárẹ̀ bí ó ti ṣe jẹ bí ó ti ṣe mu bí ó ti ṣe bá a ṣe ááyan ara rẹ̀ táàrà ó fi mọ́ iná lẹ́ máa mójútó gbogbo gbà ẹ ní mójútó kó só ti àbí ò ti sin lọ ìgbà tó sì ṣe pẹ́ lómi lè sáré oṣù mẹ́ta bẹ́ẹ̀ kàkà kárí gbé wálé láyé láàyè òkú rẹ̀ láàmọ̀ gbé wálé yẹ́wọ́n aṣoṣù mẹ́ta gbáko kò fi sin lọ́n àti ṣe sọ pé irú olúwa rẹ̀ kú mùsùlùmí ká ọlọ́run dákun mọ́jà kún kẹfẹ́rí o á ṣàmójútó ẹni tí à ń mójútó látàrí pé ń sàárẹ̀ lágbọn kó sin lọ́n àkọ́kọ́ nǹkan nù gbogbo nǹkan yòókù ọ̀tẹ̀lẹ̀ ni torí bíbẹ wa láyé à ń bẹ láyé ká lè sin lọ́n ni ẹlẹ́dàá kó fún wa lálàáfíà jazakum allah khair na'am wa alaikum assalam wa rahmatullahi orúkọ yín bí tá a ti ń pè. àwọn òṣùwọ̀n àlùfáà ní láti ìgbìmọ̀ sọ̀rọ̀. náà kí ni ìbéèrè yín. alhamdulilayi alhamdulilayi ìbéèrè tá a ṣe ipò ọkùnrin ti fe obìnrin ṣùgbọ́n kò tí ì so igi kò tí ì kò tí ì ẹ sọ pé ọkùnrin yan obìnrin obìnrin náà já á jọ ń gbé nígbè àlè sálẹ̀ obìnrin gbọ́rọ̀ sí ń gbélé gbogbo eléyìí ò túmọ̀ sí ti je ìyàwó re nítorí pé fi ọlọ́run ọba ó lórí pé ẹ so igi. kóbìnrin ó tó jẹ́ ẹni tí ọlẹ́tọ̀ sí kí ni nǹkan náà gan-an tó fẹ́ tí ọ lọ síbi kọ́ máa ṣe aṣọ obìnrin wò nígbà tó ṣe kóbìnrin yẹn ìwọ ò tí ì fẹ́ sísọ yìgì ní kókó lábẹ́ òfin ọlọ́run ọba ẹlẹ́dàá o ẹni bá ń gbé pẹ̀lú obìnrin láì jẹ́ pé wọ́n jọ so yìgì nítorí dájú ni pé àlè ló ń gbé pẹ̀lú àlè wọ́n jọ ń gbé nígbè zina ni ìyà tí ń bẹ lórí àwọn kíníkejì wọn ni pé ó ń zina làwọn méjèèjì ẹsì mọ̀ gẹ́gẹ́ bó ti wá nù hadith Ubadah ibn Samit radiyallahu anhu anabi sallallahu alaihi wasallam ó ṣe àwọn àlàkalẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ eléyìí tó ṣe pé ọlọ́run ti dá irú ìyà tí wọ́n fi jẹni tó bá ṣerú rẹ̀ ó wá lẹ́nu bíi zina bíi olè jíjà bíi ọtí mímu bíi kápárọ̀ zina mayàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ anabi sallallahu alaihi wasallam ní gbogbo ẹni tó bá ṣọ̀kan nínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí o tó bá fi lè jìyà rẹ̀ láyé ń fa huwa kafaratul ìpẹ̀sẹ̀ rẹ ni ó máa jẹ fún ẹni tí ó bá wá jìyà rẹ̀ láyé fahuwa tahta al-mashi'a yóò máa bẹ lábẹ́ bọ́lọ̀mbà ti ṣe fẹ́ in sha'a afa an wa in sha'a adhaba tó bá wọ ọlọ́run àṣàmójú kúrò fún tó bá sì wọ àfìyàjẹ́ apàkíyèsí irú ẹni tó ṣe àṣìṣe yìí nínú gbogbo àwọn ọmọ ìyá wa tí ń tẹ́tí gbọ́ wa àṣìṣe ńlá ni ẹ ṣàtúnṣe lónìí ẹ má jẹ́ ọ̀dọ̀la ẹ yín lẹ́yìn pẹ̀lú ìyàwó yín yẹn tẹ́ ẹ fẹ́ fẹ́ tẹ́ ẹ tí ì fẹ́hùn obìnrin tẹ́ ń bá gbé níbàgbépọ̀ eléyìí tó ta kò fi ọlọ́run níbàgbépọ̀ zina ẹ gbéra yín lọ bá bàbá rẹ̀ ẹ sì jẹ́ káwọn ẹlẹ́rìí ọ wà pẹ̀lú yín bàbá a ti ṣàṣìṣe orí àṣìṣe la sì ti wà látijọ́ yìí ṣùgbọ́n a ṣe tán láti ṣàtúnṣe òun náà ni pé ó pinnu láti fẹ́ ọmọ wọn bàbá wa sọ pé òun fọmọ òun fún ọ níyàwó ìwọ náà sì sọ pé ọ á níyàwó àwọn ẹlẹ́rìí méjì bá ti jẹ́rìí sí i lọ́ba tán ó sì san sọ̀dáàkì ìyàwó dẹ̀tọ́ fún ọ̀nù gbogbo ìtẹ́ ti ṣe síwájú tọ́jú ẹ̀ṣẹ̀ ẹ máa wá tọrọ àforíjì ẹ máa kábàámọ̀ títí láéláé bọ́yọ́ lọ́wọ́n ẹlẹ́dàá wa yóò foríjì yìí ẹ wọ ara àwọn ọmọ tẹ títí ṣáájú lákọ àti lábo yẹn àwọn bọ́ sábẹ́ pẹ́ bí wọn lábẹ́ àbúradà zina ni níjọ tẹ̀yìn bá kú gẹ́gẹ́ bíi bàbá tẹ̀ ń wúra yín bàbá wọn tẹ̀ ṣe bàbá wọn abániwọ́ ọmọ tẹ́ ẹ bá lọ kú àwọn ọmọ wọn ní jogún yín o òfin ọlọ́run sọ pé ìyá àwọn nìkan làwọn ò jogún ọmọ tẹ́ ẹ bá wá bí láti òní tẹ́ ẹ ṣàtúnṣe òun ọmọ míì tẹ́ ẹ bí lẹ́yìn tẹ́ ṣàtúnṣe lẹ́sẹsẹ ṣòwò àti lóyún tiẹ̀ ẹ wá bí ọmọ nìkan ní ó jogún bàbá rẹ̀ àti ìyá rẹ̀ á ọlọ́mọ sì wà lálàkùbà. ẹ máa pè sórí zero nine one three four five four six three four six hello orúkọ wa aleykum salaam tula orúkọ yín bí tá a ti ń pè. Ibrahim sọ̀rọ̀ kí ni ìbéèrè yín. ó ti ní bí ẹni tí ọkọ àtìyàn jọ ń fẹ́ àwọn tó wá sí pé àwọn òbí ìyàwó mọ̀ sí ìgbọ̀n òbí ìyówó tó ń fi lọ ṣe ojúṣe ní ọ̀dọ̀ àwọn òbí ìyàwó àǹfààní wà àti ọmọ fẹ́ra wọn náà tó ń jẹ́ pọ́ mọ́ sí wọn alhamdulilayi ìbéèrè yẹn yàtọ̀ síta lákọ̀ọ́kọ́ bàbá màmá mà sí pé wọ́n lọ fẹ́ fẹ́ ọmọ wọn kò túmọ̀ sí kó ti di ìyàwó rẹ̀ gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ ṣáájú kó tó di pé wọ́n láwọn fọmọ àwọn fún ọ níyàwó wọn náà sì tẹ́wọ́ gbà á níyàwó gẹ́gẹ́ bí ọ tẹ́wọ́ gbà á níyàwó ó ti di ìyàwó rẹ̀ wọ́dọ̀kọ rẹ̀ gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ láàrin ẹ̀sìn náà ni wọ́n ń pè lábẹ́ òfin ọ̀lọ́ gbogbo nǹkan tá a máa ń tẹ̀ràn máa ń irọ́ lásán ni ò ọ̀lẹ́ lówó ẹ̀ tí lówó tẹ́ fi kọ́ àyàn lẹ́nu jọ ẹ̀ tí lówó tẹ́ fi ṣàjọyọ̀ kí á ló dé tìdí rẹ̀ wá lé tó ṣe zìnà wọ́n tó ti lówó so ẹ rí i pé ìlú gbọ́ ọlọ́run ó rọrùn fún àwọn èèyàn láti lu gba rẹ̀ àti tẹ̀lé tọlọ́run ló wá ṣòro fún wa láti tẹ̀lé tẹ̀ islam ọ̀la wà lábọ̀ wá lọ́rùn ó ti rọ́ ọmọ tó fẹ́ fẹ́ yọjú sáwọn òbí rẹ̀ ọfẹ́ fẹ́ ọmọ wọn wọ́n sì sọ pé tọ̀ àwọn fọmọ àwọn fún ọ níyàwó wọn náà lọ tẹ́wọ́ gbà níyàwó àwọn ẹlẹ́rìí jẹ́rìí sí gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ àwọn òsì san sọ̀dáàkì ó ti dẹ́tọ́ fún ẹ bá wá fẹ́ kó àwọn èèyàn lẹ́nu jọ ah, níjọ́ tọ́lọ́run bá tó fún yín lówó eléyìn eléyìn ọ̀tọ̀ àmọ́ yìgì wọn gbọ́dọ̀ so ẹ má ṣe zìnà. jọ́sọ̀ ọkùnrin náà fẹ́ náà. alo èmi tí mo fẹ́ sani ìsàn láti yá. náà. ẹ bí wọn bá fẹ́ ìyàwó tí ẹ sì san bẹ́ẹ̀ ti san sàdáàkì gẹ́gẹ́ bí àṣà bàbá wa ń jọ wọ́n á pé lẹ́yìn ìgbà tí ẹ san sàdáàkì á san ìyàwó fún ẹ lóore kàfẹ́ káwọn àfa oṣù yìí fún ọmọ tó bá bí tẹ tó wá so yìí lásìkò kó lórí. alhamdulilayi kankan náà gbogbo ẹ ọmọ tẹ bí ní ìsọmọ yín ọmọ ìyàwó yín ni ọmọ obìnrin ni ìyàwó yẹn ò ti di ìyàwó wọ́n gbọ́dọ̀ so yìgì wọ́n gbọ́dọ̀ so yìgì yìgì gan kò gbà kí bàbá kan sọ pé òun fọmọ òun fún ọ níyàwó kí wọn náà sì sọ pé ọ tẹ́wọ́ gbà á níyàwó ẹlẹ́rìí jẹ́rìí sí lọ́ba tán àìṣe léyìí ńlọ́sùn àwọn ọmọdé ọmọ zina naam. hello. salaamaleykum. wa aleykum salaam wa rahmatulah. orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè. Zainab ni láti Ìlọrin. naam kí ni ìbéèrè yín. obìnrin tó ṣoyìgì. naam. tọkọ rẹ̀ wá kú táwọn ẹbí wa ní kò lẹ́tọ̀ọ́ sí ogún ọkọ rẹ̀ sódà àbí òdà. tó ti wọlé àbí ò ti wọlé. tó ti wọlé àbí ò ti wọlé. alhamdulilayi obìnrin tó sọ pé ọkọ ti so igi pẹ̀lú rẹ̀ ó ti di ìyàwó rẹ̀ ọkọ wa ṣaláìsí àwọn mọ̀lẹ́bí wa fà kíkọ́rí kóbìnrin yẹn ò ní jogún rẹ̀ fún ọ̀tó bẹ́ẹ̀ lábẹ́ òfin ọlọ́run obìnrin tá a bá ti so igi pẹ̀lú rẹ̀ ó ti lẹ́tọ̀ọ́ sí kó jogún wa o ó ti lẹ́tọ̀ọ́ sí kó jogún wa ẹnìkan ò sí tó lè di lọ́nà ìpè kó jogún wa nítorí ipá ti so igi pẹ̀lú rẹ̀ ó ti di ìyàwó wa ká sọ́ra níbi àṣàkáṣà tá a fi wá máa takò òfin ọlọ́run òfin ọlọ́run ọba ò sí rọ́ọ̀lù àfi téèyàn bá ṣetán láti tẹ́ láyé àtọ̀kìyàmù gbogbo ẹrù tó máa yín fi sílẹ̀ òun gan aláàrọ̀ òpó òun fi sílẹ̀ tí bá ti pọ́n lọ́n kádàrà kú fún kí ló á dé ẹrù tí ò sí ọmọ yín kù tí ò mú dúró pé kọ́ mọ́ kù bó ló ti wá fẹ́ sẹ́yìn náà kù tọ́jọ́ pé ẹrù jẹ́yìn fojú sùn tẹ́ ẹ fẹ́ ṣàbòsí síyàwó rẹ̀ lórí rẹ̀ òní òní jẹ́yìn òkú ma ẹ dákun ẹ fẹ́ lọ́tọ̀ lẹ́tọ̀ọ́ rẹ̀ kẹ́ ẹ má bàa jẹ̀gún máyà lábẹ́ òfin ọlọ́run ọlọ́run ọba ṣẹlẹ̀ wọ̀fẹ́ nìkan láti jẹ́ nìkan lọ́nà láti jogún tọ́lọ́run ṣe lẹ́tọ̀ọ́ fún ọjà bẹ̀rù ọlọ́run. Hmm. wa aleykum salaam wa rahmatulah. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni èmi jẹ́ àpẹẹrẹ bóyá èèyàn lọ sí kan wọ́n wá fẹ́ kí. ẹgbọ́n sókè ẹgbọ́n sókè. èèyàn lọ sí kan wọ́n wá wọ́n sì kí mi bẹ̀ bẹ́ẹ̀ sí ibẹ̀ wọ́n wá ní wọ́n dé wọ́n fẹ́ kí mi wọ́n sàlàyé wọn gbà àti ìdẹ́gbẹ́ kí mi kò sí ìbáṣe wọ́n wá nígbà tí báwọn mọ́ ń kí alhamdulilayi ẹ dé mọ́ṣáláṣí tẹ́ ẹ ti fẹ́ ṣe sọ́lẹ́ so ẹ wá fura pé wọ́n fẹ́ ṣe kọ́ ọmọ kásìkò tó wọlé ẹ wá ń pàkíyèsí wọn wọ́n sá lásìkò táwọn máa ń ṣe ń ta àwọn ọ̀nà gbọ́gbà bí ọgbà kọ̀ọ̀kan so tí yín ni kẹ́ sọ fún wọn tí wọ́n sì ní kí wọ́n gbà tó kùn gbà tẹ́ bá ṣàlàyé fún wọn yéké àmọ́ tí wọ́n bá ti wá kọ̀ láti gbà ẹ̀yin ò gbọ́dọ̀ darapọ̀ pẹ̀lú wọn láti ṣe sọ láti kásìkò rẹ̀ ó tó tó àjẹ́ kí wọ́n dá nìkan ṣe àṣegbára gbóná ẹ̀yin jáde kúrò nù mọ́ṣáláṣí yẹn ọlọ́ni inna salata kanat ala al-mu'minina kitaban mawquta ọ̀ràn èèyàn tó lákòókò ní sọ láti jẹ́ fáwọn olùgbàgbọ́ òdodo a kì ṣe sọ láti kásìkò rẹ̀ tó a kì sì fi falẹ̀ lẹ́yìn ìgbà rẹ̀ bá ti wọlé ẹ ká ṣàkíyèsí eléyìí Oh, jazakumullahu khair zero nine one three four five four six three four six ní ẹ̀ ní ẹ̀ máa ń pè sí. naam hello wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh orúkọ àti bíi ẹ ti ń pè. àkínní ìbéèrè yín. nínú obìnrin bá wà lẹ́yìn ọ̀sán kan lé lórí lọ́wọ́ á lọ́mọ ńlọkọ lọ́kọ rẹ̀ náà wà sàn kan lé lórí alhamdulilayi tó bá pé àwọn èèyàn bá so igi bọ́lọ́wọ́n bá ti ṣe ní kí wọ́n máa so kò sí bọ́kùnrin ó ti ṣe fẹ́ obìnrin bọ́lọ́wọ́n ti ṣe ní kọ́ fẹ́ tí ò ní wá san sọ̀dáàkì lé lórí sọ̀dáàkì ni dandan ìtọ́lọ̀ ní kí wọ́n san so islam ọ̀gbà kí wọ́n ní wọ́n so igi kan àmọ́ kò ní sí sọ̀dáàkì ń bẹ̀ àbí kọjá pé àwọn èèyàn kàn ń sáwàdà gbogbo ìyàwó tá a bá fẹ́ lábẹ́ òfin ọlọ́run ọba ti wà nínú islam ó gbọ́dọ̀ ní sọdáàkì nínú sọdáàkì tá à ń sọ yàtọ̀ sówó orí o owó orí àṣà ló bí sọdáàkì ṣẹ̀ríà ló mú wa torí ẹ̀ wọ́n gbọ́dọ̀ san sọdáàkì ẹ rí obìnrin tán fẹ́ fẹ́ tẹ́ ń sọ pé ọkùnrin tí ó fẹ́ yàwó mọ̀lẹ́bí fẹ́ gba ẹrù báyìí àtẹrù báyìí àtẹrù báyìí lọ́dọ̀ rẹ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà kò sí nǹkan tó burú kó fún wọn lé ìtọ́ba lágbára nínú àwọn ẹrù yìí báyìí lópin ìgbà tí nǹkan wọn bá ti ní ṣe pẹ̀lú ntọ́ta kwẹ̀sìn Islam èwo lè tọ́ta kwẹ̀sìn Islam bí kání kó mú abo ewúrẹ́ wá abo adìẹ bákan náà àádùn ṣúgà èso mọ́kànlélógójì owó atari bákan náà àwọn olómìnira ní kó tó mú sinapu wá gbogbo eléyìí islam fara mọ́ islam islam yìí ṣẹ̀sìn mutimuti ó lẹ̀ gbọ́dọ̀ mutí ó lẹ́ni tó bá mutí gan yọ káàbùk yọ káàbùk láyé yọ káàbùk lálùkìyàmù bọ́ọ̀lù ló ṣe wá fọtí fẹ́ yàwó lẹ́yìn ọmọ pé ìyàwó tá a bá fi ijó fẹ́ ìran náà ni ó padà bá lọ islam fara mọ́ kẹ́ mọ́ wá ro irọ́ papọ̀ mọ́ rọ́ ẹ̀ní nítorí pé wọ́n fẹ́ fẹ́ yàwó kí wọ́n mú ṣúgà wá kí wọ́n máa dùn wá wọ́n tún mú àgbọn wá torí pé omi inú àgbọn yìí máa dùn àtàgbọ́n gan fúnra ara rẹ̀ torí kílé wọn lè bá a máa dùn torí dídì tuntun là á bá lé olóyin mùsùlùmí là wa kí ni dùn láyé tí ò ní padà kan kí ló lè kan tí ò ní padà dùn sòkè máa wá ro àwọn nǹkan mọ́ra wọn báwọn Islam ọ̀faramọ́ bẹ́ẹ̀ náà ni kẹsọ́pá bo ewúrẹ́ abo adìẹ nítorí pé tí máa ń bímọ ọmọ náà máa bímọ lé ọkọ eléyìí ìgbàgbọ́ àwọn kèfèrí nìyẹn tọ́lọ́mùbá kọ pé èèyàn bímọ kò ní ìdíkọ́ ẹsẹ̀ mẹ́wúrẹ́ lọ fáwọn àna rẹ̀ oze sì ma kó má bọ́ díẹ̀ lọ fún wa tí ọba sì ní bímọ gbóòrò abo màálùú gan náà lọ tí ń bímọ níjojúmọ́ kò ní bímọ náà ni tọ́lá kọ́lé ọlọ́run síwájú gbogbo nǹkan àkàràmọ̀kọ́mọ̀lá iṣu tí ẹni ó mú wa kò sí ní tó burú bẹ́ẹ̀ o àmọ́ kí ló dé tẹ́ ẹ ní mọ́kànlélógójì tọ́ba ṣe méjìlélógójì tọ́ba ṣe mọ́kàndínlógójì ń wá pẹ̀lú òǹkà ẹ̀yin su wa nídìí mọ̀lẹ́bí wa so gbogbo eléyìí kò sí ní tó burú nu eléyìí àmọ́tẹ́ bá ti ń ṣe pẹ̀lú nǹkan tí ọmọ túmọ̀ sí ń tọ́ ta kwẹ̀sìn ọmọ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ dá yín lóhùn lórí ẹ̀ ṣé wàá rí gbogbo nǹkan tó mọ̀ ń bá wa kó wa lábẹ́ òfin ọlọ́run tó ti kọ́ ìmọ̀lẹ́bí lẹ fẹ́ gbà sọ̀dá àpín náà là òfin ṣẹ̀rí àsọ pé gbogbo ntọ́kùnrin tó bá san kódà kó ṣe fún mọ̀lẹ́bí obìnrin tó fẹ́ fẹ́ ṣáájú kó tó di pọ́ fẹ́ sọ̀dá àpín náà ni ètò túmọ̀ sí wípé tọ́mọ yín bá ṣe tán lọ́la tó lòun ọ̀fọ́kọ mọ́ òun fúnra rẹ̀ òun lòún fẹ́ bọ́ ọkọ dànù òfin ọlọ́run dá lórí ike gbogbo àti sọ̀dáàkì tọ́sán àtẹrù tẹlẹ gbà gbogbo ẹ̀ lọ́mọ̀sán padà kó tó di pọrọkọ bọ dànù. wáyé o àṣà ọ̀tọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó tẹ̀ ń rí láwùjọ àṣà ni wọ́n fi ń ṣe iná nìtumọ̀ béèrè tí màmá yìí ṣe pé ìyàwó tá a fẹ́ tí wọ́n san kankan lórí ẹ̀ tó náà tún bímọ tí wọ́n tún fi ọmọ tiẹ̀ náà tí wọ́n tún san kankan lórí ẹ̀ ọ̀nà tí ìyá bá wọlé lọ́mọ náà bá wọlé nítorí pé ó ṣeé ṣe kó jẹ́ pé ìyá yun wọ́n ríra wọn wọ́n múra wọn mọ́bì kan ni pẹ̀lú ọkùnrin ni wọ́n fi ń pera wọn lọ́kọ àtìyàwó ara wọn sì ń bímọ wọn ò fẹ́ bófin ẹ̀sìn Islam ti ṣe wí ọkọ ọ̀rọ̀ lùyà ìyá náà gbà fún ọ̀rọ̀ lura wọn jọ ń sọkọ àtìyàwó ara wọn irú rẹ̀ náà ló ṣẹlẹ̀ sọ́mọ wọn ẹni wọ́n bá ti fẹ́ tí wọ́n mú wọ́n mú mọ́lẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ògiri bàbá òun ọ̀bá tún lọ bá mọ́ màmá òun ọ̀bá tún lọ bá mọ́ pé àwọn fẹ́ẹ́ dáná àwọn fẹ́ẹ́ san sọ̀dáàkì kan so nítorí pé ẹni arí títì tó sì wọlé wọn èé dáná fún títì wọn èé san sọ̀dáàkì lórí ọmọ tí wọ́n mú títì ẹ jẹ́ ká ra yìí fáwọn ọmọ wa ẹ jẹ́ ká dúró tẹ̀sìn Islam ká so igi lọ́nà tí Islam ní ká so ẹ rí i pé iyì lẹ́gbà ń bẹ iyì lọ́mọ yín náà mà ní lójoojúmọ́ ń bẹ. àlọ́ wàhálẹ́kùn sọ́lá orúkọ àti bíbẹ́ ti ń pè. wàhálẹ́kùn sọ́lá orúkọ àti bíbẹ́ ti ń pè. àkàrà ló sọ̀rọ̀ àtòkù. màá kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé bẹ́ẹ̀ bá fẹ́yàwó kan tó ti ní ọkọ bì kan rí tọkọ ẹ̀ bá kú tọ́lẹ̀ ti sanwó orí ẹ̀ ṣé bẹ́ẹ̀ bá fẹ́ ẹ̀ ní ráìtì láti fi sanwó orí ẹ̀ padà bí bẹ́ẹ̀ máa. obìnrin kan ti lọ́kọ rí ọkọ títẹ́lẹ̀ tí wàá kọ́ lẹ̀ ẹ̀yin wàá fẹ́ fẹ́ ẹ san sọdá kiri ìyàwó tuntun lẹ́yìn jẹ́ lọ́dọ̀ tìyín kò sí tòkunbọ̀ nínú èèyàn eléyìí báyìí ìyàwó tuntun náà ní lọ́dọ̀ yìí bọ́ fẹ́ kó sepó ti lọ́kọ̀ kan rí tẹ́lẹ̀ ẹ san sọdá kiri ẹ sì fẹ́ lọ́dọ̀ bàbá rẹ̀ ni obìnrin kan fira rẹ̀ lọ́kọ lábẹ́ òfin ọlọ́ wa aleykum salaam wa rahmatulah wa barakatuh. àbùfàtà ìlú láti Ọ̀yọ́. kí ni ìbéèrè yín ìbéèrè mi ni wípé mo jẹ irun sọ láti sórí ní ìṣe báyìí mo ti wá bá wọn lórí wípé wọ́n ti pé jàmọ wọ́n ti fẹrẹ bẹ́ẹ̀ ìjàmọ sọ láti azri ṣé irun sọ láti sórí tí mo jẹ ní kọkọ sọ lẹni àbí ìjọ ìwọn pẹ̀lú sọ láti azri yẹn. alhamdulilayi ẹni tó bá jẹ gbèsè gbèsè náà kọ́ mójútó ná lópin ìgbà tó ṣe pé iye òǹkà sọ láti jẹ́ jẹ́ gbèsè rẹ̀ kò tí ì pé mẹ́fà tó bá pé mẹ́fà eléyìí tásìkò rẹ̀ ń bẹ lóde lẹ́kọ̀ọ́kọ́ sí i àmọ́ ńgbà tó ṣe pé sọlá tẹ ọ̀kan ní méjì mẹ́ta mẹ́rin márùn àwọn gbèsè lẹ́ẹ̀kọ́ saná wọ́n bá san gbèsè tán ìgbà náà lẹ́yìn wá ṣẹ̀ṣẹ̀ ṣe tásìkò rẹ̀ ń bẹ́ ń ta. wà á lókun sáwọn fúlọ́wọ́ kàtó orúkọ àtijọ́ ti ń pè. ẹ parọ́ dé oyin ẹ parọ́ dé oyin. naam. ìbéèrè mi ni pé bí èèyàn bá fẹ́ yàwó bọ́yá èèyàn wà á san kankan lórí ẹ̀ ọmọ ẹdẹ yẹn wá bí yẹn náà wá dàgbà lè kó mari táwọn ọkọ ẹ wá dúró pé òun fẹ́ san nǹkan rẹ̀ ṣé òbí yẹn lẹ́tọ̀ọ́ láti gba nǹkan yẹn àbí kò lẹ́tọ̀ọ́ láti gbà. ìyàwó tàbí fẹ́ inú ò tí ì fẹ́ yàwó torí lábẹ́ òfin ọlọ́run ìyàwó tá náà ni wọ́n ti béèrè ṣáájú ìyàwó tá ń fẹ́ tẹ̀sán kankan lórí ẹ̀ bó lẹ̀ ṣe fẹ́ bó lẹ̀ ṣe fẹ́ so eléyàn ni béèrè zero nine one three four five four six three four six náà ni ẹ máa pè sí. hello. wa aleykum salaam wa rahmatulahi orúkọ àti bí wọ́n ti ń pè. alájí làwọn alátọ̀ ìyá àlà. nà kí ni ìbéèrè yín. ẹ dàpọ̀ tí èèyàn bá jẹ tó ti kí mọ́gírì tí sọ̀rọ̀ tó lè àìdẹ̀ tí wàá wá èèyàn wá jó tóbi náì tó tó lè kí tí ò bá kí tẹ̀ máa ṣé rẹ̀ ní bẹ́ẹ̀ kílẹ̀ sọ̀rọ̀ alhamdulilayi sọláàtì làṣà tẹ lọ́la di aago mẹ́sàn-án ẹ̀ ṣe dá tí ọba ti jẹ́ pẹ́yìn tẹ fẹ́ jọ sí ẹ̀pọ̀ tẹ́ fi jẹ́ jàmá nítorí ká ṣe sọláàtì nu jàmá ó pàtàkì púpọ̀ pàápàá jùlọ nínú mọ́ṣáláṣí níbi tó ṣe pàǹtí ń ṣe sọ̀lẹ́ à tó bá yẹ pé jàmá mọ́ṣáláṣí ilẹ̀ ti mọ̀ pé a máa lọ ìṣá ìlà abáhùn ọ̀dà púpọ̀ torí pé Ànábì sallallahu alaihi wasallam ọlọ́sọ̀lá tilẹ̀ ìṣá ìlà níjọ́ kan ọpẹ́ kó tó wá ṣe màtó wá parí wọn ní hàdà waqtuha lawla an ashqa ala ummati eléyìí gangan lásìkò tó yẹ ká máa ṣe ìṣáà tí ì bá ṣe kí n má bàa la wàhálà bà ló mà mí lọ́rùn sàmẹ́yìn nìkan téèyàn sọ obìnrin ẹ má lọ lára mọ́ṣáláṣí ni kẹ́ ẹ lọ kẹ́ ṣe pẹ̀lú jàmá ẹ lè jàmá. hello wa aleykum salaam wa rahmatulah barakatu orúkọ náà ti bẹ́ẹ̀ ti ń pè o. àbúrò ni mi ò kọ mi látòkò. àti ní ìbéèrè yín. ẹ dákun mo fẹ́ kí dókítà bá ṣàlàyé fún wa lórí àwọn mọ́ṣáláṣí tí àwọn àyè mọ́mú wọn máa ń kàn. ṣé ìtọ́ ganu ti dédé ni àbí ìtọ́ wà ní pẹrẹsẹ. bákan náà kí ẹ̀ bá wo mọ́ṣáláṣí kí ẹ̀ bá bá wọn tí ó ń kírun ọjọ́ pípọ́ yá ga ni kí alhamdulilayi eh, òfin ọlọ́run dá lórí pé àtàyè lè má mú àtàyè tó wà lẹ́yìn lè má mú ọyẹ kó dọ́gba ni tẹnìkan ò gbọ́dọ̀ ga ju tẹnìkan lọ. torí ẹ̀ tẹ bá padà sínú àwọn tíra tí àwọn èèyàn ń kà láwùjọ wa gẹ́gẹ́ bí tíra àwọn màlìkíyà tẹ bá wo muqaddimatul izziya ẹ rí nínú rẹ̀ bí tíra ń ṣe kéré tó ó ní àyè lè má mú kò gbọ́dọ̀ ga ju tàwọn má mú lọ táyè lè má mú bá ti wá ga ju tàwọn má mú lọ ní gíga tó pọ̀ sọ̀láàtù ìmáàmù bàjẹ́ táwọn máàmù náà bàjẹ́ ní táwa ṣe tí sọ̀láàtù ó fi máa bàjẹ́ ó yẹ ká jìnnà sí gbogbo eléyìí náà ló yẹ káwọn lè má mú gbogbo káwọn náà máa kà wọ́n mọ̀ ẹ́ ṣe pé ká máa fojú pàlàbà ń tà ń kà ká máa wá ṣèfẹ́ nu wa. Islam ọgbà pé káyè lè má mú ọgá ju tàwọn tó wà lẹ́yìn rẹ̀ lọ torí gbogbo ohun tó lè bí ìgbéraga àtijọ́ rẹ ni lójú Islam dínà rẹ̀ pàápàá jùlọ níbi tá a ti ń ṣẹ́sìn àyè tí máàmù dúró sí lè ga ju ti ìmáàmù lọ bí àwọn tó wà lájà kínní àjà kejì tí lè máàmù sí wà ńlẹ̀ kò sí nǹkan tó burú nu eléyìí àwọn náà pẹ̀lú májẹ̀mú kọ́ májẹ̀ pé gbéraga ń bẹ lẹ́mí wọn tí gbéraga bá ti wọnú ẹ̀mí wọn àwọn náà sọ láti wọn bàjẹ́ torí rẹ̀ ẹ̀yin ìmáàmù gbogbo ẹ gbìyànjú ẹ jẹ́ ká èèyàn dọ́gba pẹ̀lú tàwọn tó wà lẹ́yìn yín ká fọ ká rẹ padà òun náà ní tó yẹ wá kì í ṣe pé ká ṣagídí ká fi wá bá bẹ́ẹ̀ pàdé ọlọ́ọ̀ náà. hello. hello. orúkọ yẹn àti ibi tẹ́ ti ń pè. Ah? orúkọ yẹn àti ibi tẹ́ ti ń pè. orúkọ mi ni Ọlájúmọ̀kẹ́. náà ẹ jára máa jára wọn. láti èjì lò. kí ni ìbéèrè yín. zero nine one three four five four six three four six onílẹ̀ máa pè sí. hello. wa aleykum salaam wa rahmatulah wa barakatuh. naam kí ni ìbéèrè yín. tí ẹ̀dá fẹ́ obìnrin christian ṣẹ́gun àwẹ̀ sí lónà sí òun. tó bá tó wá padà lẹ́yìn ìgbà yẹn tó tó lọ sí chọ́ọ̀chì. ṣé ìgbà tó bẹ́ẹ̀ tó tẹ̀wẹ̀ ni àbí yóò sì yàgbẹ́. alhamdulilayi ẹni tó bá fẹ́ ẹni tí kìí ṣe mùsùlùmí tó sì ti di mùsùlùmí ọ̀nà yẹn ló jẹ́ lórí irú obìnrin bẹ́ẹ̀ kó mójútó ìsìláàmù rẹ̀ ààyè ò gba ọkùnrin kó lòun ò ṣe ìsìláàmù mọ́ lẹ́yìn ìgbà tó ti wà ń bẹ̀ bẹ́ẹ̀ náà ni kò gba obìnrin tó ti jẹ́ mùsùlùmí kó lòun ò ṣe ìsìláàmù mọ́ lẹ́yìn ìgbà tó ti wà nù ìsìláàmù torí rẹ̀ ká mójútó fún ọlọ́run ká má ṣe jẹ́ ẹni tí wọ́n máa tẹ òfin ọlọ́run lójúmọ́lẹ̀. Hmm ilé náà jẹ́ ìbéèrè tí ó parí ó ti parí báyìí kò ti lọ so ẹ pàdé àwọn olùkọ́ wa adọ́kùn sọ̀fọ́dún gbadébọ̀ rọ́jí ní ọjọ́ mẹ́jọ ní déédé aago mọ́kànlá ní orí ètò manar sebi kí ọlọ́mọ àkóso ọtọ ìgbà náà asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. ẹ tún darapọ̀ mọ́ wa lọ́sẹ̀ tó ń bọ̀ lórí ètò manar sebi nígbà tí a tún máa pàdé olùdánilẹ́kọ̀ọ́ wa títí dìgbà náà ẹ má yí kúrò ńbẹ̀ Ògòlú eighty nine dot three FM ni ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa.